الله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 ما لا ينبغي التغافل عنه ولذلك عد مذموما وضده النشاط واني اوجو وناني كي يوم السيسي افون فرا نبنتي اويا كي يوم افون فرا نقاري تولي انا سكبني افركو اتدي جاري وناني كي يوم داكدا الامام الراغب السهاني ولي الكسل هو التثاقل عما لا ينبغي التثاقل عنه عما لا ينبغي التثاقل منه واني يورج ona ni kéèyàn máa lọ tíkọ́tíkọ́ níbi ntí ọ̀yọ́ kéèyàn lọ tíkọ́tíkọ́ bẹ́ẹ̀ ẹ̀rí tí ọ̀rọ̀ tó bá ń bá yẹn já ó máa yọ yẹn kúrò yọ níbi ẹranko nítorí ẹranko kan náà jẹ nínú àwọn ṣùgbọ́n ẹranko tó ní làákàyè lọ́nà àwọn ọmọ ẹlẹ́dàá wa ni ló sọ mí èèyàn ẹnikẹ́ni nínú àwọn èèyàn tí èrò bá wa ń bájà olójú a máa yọyàn kúrò nípò jíjẹ èèyàn olójú á tiẹ̀ máa yọyàn kúrò nípò jíjẹ ẹranko nítorí pé tó kankan àfòkú òkú tó ti kú tó wà gidi kò lè mí wọ́n ní ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé ìmẹ́lẹ́ àti òròjú ó ti gbẹ́wù ọ̀rùn ó ti ba débi kan ìwà máa wá àti lọ síbi tí ó ti kàn máa sùn tí ó máa sinmi ọ̀rọ̀ àti ìsinmi ọ̀rọ̀ àti ìsinmi níkan wá wọn lẹni tí òròjú bá gbé lọ síbi kọkàn máa jókòó kọ́ máa sinmi kárírì sinmi láéláé nítorí pé òròjú ọ̀nà àlàyé kan ṣe. ọrọ̀jú ọ̀nà ni kéèyàn kó rí sẹ́kọ́ nǹkan tó yẹ kó ṣe kọ́ lọ́kùnrin ló ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wá sinmi látàrí ọrọ̀jú ìsinmi àti jẹ́tì ẹ̀ láéláé torí ẹ̀ làwọn onílàáka ìsòsọ yìí pé ìdá ọ̀rọ̀tà àlà tẹ̀tàb tẹ̀tàb lé àlà tẹ̀tàb wọ́n ní gbogbo ẹni tí ọba fẹ́ láti káàrẹ̀ gbogbo ẹni tí ọba ti fẹ́ kọ́ rẹ̀ o ṣe sẹ́dẹ̀ bíi pé wọ́n rẹ̀ o kó o lè ba àmájẹ ni tí àárẹ̀ ọmọ jẹ tiẹ̀ ọba fẹ́ kọ́ rẹ̀ o o sì rí sẹ́ o ṣe ẹni tí ó mú kọ́ rẹ̀ o ti ti sẹ́ o ṣe báwo ni òṣèré wa ní rẹ̀ ọlọ́jọ́ wájú ní ìgbà tí ìyàtọ̀ bá dáná sí ọ́ndì ní ìgbà tí àìrílò àìríná tó bá fi ọ̀dọ̀ rẹ tó fi ṣe ibùgbé báwo ni ṣe rẹ̀ yẹn àwọn olùmọ̀mí tó sọ pé iyyaka wal kasala wad dajar wọn ni sọ̀rọ̀ fún òròjú sọ̀rọ̀ fún mímọ bara jẹ́ fa innaka in kasalta wọn ni torí tó rògbò ń dán ọlọ́àmú tó ń ṣe lam tu'addi haqqa ọ̀rọ̀ ní ilé nǹkan kan nínú tọ́lọ̀ ń ṣe lójúṣe tó gbọ́dọ̀ sí ọ̀rọ̀ ní lè kú òní pé wọ́n ìròyìn yà òní lè pè bí àwọn lọ́ba ní òní lè pè wọn rẹ̀ bọ́mọ lọ́ba bí òní lè pẹ́tọ́ rẹ̀ ọkàn wà ní ìwà ẹni tó ṣe é pé kí wọ́n máa ṣe fún wọn kí wọ́n máa ṣètẹ́ nìkankan à ń pé ìwà mọ̀lẹ́bí. wọ́n ní ìwà ẹ̀ ń bàjẹ́ ọ̀dà ẹni tí máa bàjẹ́ làmtọ́sibìrì àlẹ́ xọ́ òní lè ṣe sùúrù lórí òdodo òní lè ṣe sùúrù lórí ọjọ́ ẹni tí ó dilẹ̀ kìí ṣe nǹkan kan tó bá wúlò ẹjẹ máa má bà ní bẹ́yàn kìí ṣe kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ àwòrán jíjẹ́ yẹn rẹ̀ gan yọ bàjẹ́ àwòrán jíjẹ́ yẹn rẹ̀ yọ bàjẹ́ kọ́nà gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú oríkèé ọmọ èèyàn èèyàn bá ti lọ síbi tọ́tọ́ àti ibi tó yẹ bí bàjẹ́ lóríkèé yẹn máa bàjẹ́ bí ẹni tó pa náà fún sí tí kìí lò ó dé pọ́ọ́rọ́ ẹni tí ọwọ́ ọ̀sán rẹ̀ yọ ọ̀dà gọ̀jú bí ọwọ́ òsì ti ṣe máa gọ̀ lọ. ọ̀dà bíi ẹni tó lójú ni tó ṣe pé pípadé ló máa ń pa ẹyinjú rẹ̀ dé ní gbogbo ìgbà kì í lo ẹjú yìí láti fi ríran yọ kàn máa da ọ̀bọ ni yọ máa pàdé gbogbo ìgbà ni bọ́ pẹ́ bọ́ yá ojú yọ ọ̀dà dé ní òwúlò mà nítorí gbogbo níta bá níta bá ti lò bíbàjẹ́ ló máa ń bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ó yẹ bá lẹ́sẹ̀ tó yẹ lo ẹsẹ̀ rẹ̀ tẹ́tí gbogbo bí tọ́ba ti fẹ́ lọ àti ìtàdébìkan kì í fẹsẹ̀ lélẹ̀ wọ́n ti ṣe àwọn oríṣiríṣi ọ̀rọ̀ eléyìí tó ti kó tọ́ba ti jókòó sórí rẹ̀ kọ́kàn máa tẹ bọ́tìnì ni yóò máa gbé kánú lé ni kò ní fẹsẹ̀ tẹ̀lẹ̀ nínú lé àwọn ti bọ́ sí ìta irú àwọn eléyẹn tọ́ba ní ẹsẹ̀ rẹ̀ ọkọ̀ tẹ́tò sísẹ́ mọ́ gígé ẹsẹ̀ rẹ̀ gbà kò ní yàrá lẹ́yìn nítorí gbogbo ń ta abẹ́rẹ́ ní sábà ti torí ẹ̀ ni wọ́n ṣe ṣe eré ìgbára gbóná eré ìdárayá fún gbogbo nǹkan ìgbára gbóná wà fẹsẹ̀ ìgbára gbóná wà fọwọ́ ìgbára gbóná wà fọrùn ìgbára gbóná ń bẹ fẹ́yẹjú ìgbára gbóná ń bẹ fún ètì àti ẹnu ìgbára gbóná sì ń bẹ fún imú pẹ̀lú torí gbàgbà bá ní kó ọmọ yín mú lọ sókè yín lọ sílẹ̀ ìgbára gbóná nù wọn àtàdédé ní eré ìgbára gbóná fún gbogbo oríkèé kọ̀ọ̀kan àfi nítorí kí oríkèé ọmọ bàdí kó da sẹ́lẹ̀ lójijì kéèyàn ọmọ bàá dání tó ṣe pé ọlápá bíi aláìlápá ọlẹ́sẹ̀ bíi aláìlẹ́sẹ̀ ọlẹ́yinjú bíi aláìlẹ́yinjú ọlọ́pọlọ bíi aláìpérí ọlọ́ọ̀dàkùn mẹ́sẹ̀ tiwa bẹ́ẹ̀ nítorí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ntọ́lọ́ ṣe fún wa agbọ́dọ̀ rí pẹ́ lò agbọ́dọ̀ pàṣẹ agbọ́dọ̀ dá dára rẹ̀ nítorí tẹ́ bá ti pàṣẹ tẹ́ bá ti dára rẹ̀ ìtọ́jú ni pé oríkèé yẹn lọ́dà bíi ìgbà tó ṣe pẹ́ ẹ̀ níní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá gbogbo àwọn ẹranko iná ló fi agbára kan sí wọn lára agbára kan lè gbápá agbára kan lè gbẹ́sẹ̀ agbára kan lè sípò padà láti ibìkan débìkan ìdí nìyí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó fi ṣe àrísìkì eléyìí tí ó fún ní kálukú wa ó so ọrọ̀ ma fífẹ́ àrísìkì rẹ̀ wá bọ̀ mọ́tò kò tó tún pẹ́ náà kò lè ba àrísìkì rẹ̀ ilé ọlọ́run ọba kọ̀fẹ́ kí agbára àti lè máa sípò padà láti ibìkan sí ibìkan wa kọ́ bàjẹ́ ìlọ́pà ló fi sọ rìzìkì máa kó òǹbí tó wà wá rìzìkì lọ ká rìzìkì ó lè bá àjẹ́ tiẹ̀ ọlọ́jà tó fẹ́ tà ẹnìkan ò sì má mọ̀ ọ́pá ń ọwọ́ akú ọjà yìí okó kalẹ̀ ìkọjà pamásí ó sì kéde sẹ́nì kankan pé onírú rẹ̀ ọ̀dájú pé bọ́bá jẹ́ ní máa jẹrà ni ibi tí ó jẹrà sí lóde. wọ́n dàbí ẹjọ́ lọ kó tirẹ́là tòmátò bíi mẹ́wàá wọlé tí ọ̀wá kéde fún ìkankan pé tòmátò ń bẹ bí tòmátò ṣe ń yọ lẹ́nu lọ́ọ́lọ́ yìí tó bá lọ kéde fáwọn èèyàn pé dípò fẹ́ máa ra pẹ̀rẹ̀ká ní ọgọ́rùn mẹ́fà náírà àbí ọgọ́rùn mẹ́ ọgọ́rùn mẹ́jọ náírà èmi ti fẹ́ sọ ọ́lẹ̀ ọgọ́rùn méjì méjì ni àwọn máa kó káwọn yóò ti wá tètè kó kíákíá ó ní àwọn àgbègbè tirẹ́là mẹ́wàá ń tẹ́ nígbà tí wọ́n bá fi di kọ́jọ́ kẹnu bọ́ kó báyìí ó ti gbàgbé tirẹ́là mẹ́wàá tirẹ́là mẹ́wàá tòmátò ń bẹ lọ́dọ̀ rẹ̀ láàárọ̀ gbàtọ́ bá gbìyànjú tó lọ kéde tó sọ fáwọn èèyàn nu ọwọ́ pẹ́ni tó kò ya òfò ọ̀fẹ́ kẹ́lé orí tìmùtìmù bọ́lọ̀ bá kúkú kọ́ pé wọ́n tà kúkú rí ta bọ́lọ̀ bá ti kọ́ pé yóò domi kabẹ̀ yóò domi kabẹ̀ náà ni torí ẹ̀ ọlọ́wọ́n bá dá wa lẹ́ni tó ṣe é pé ìwọ náà gbọ́dọ̀ sí apá ní ọ ọgbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ kó lè bá rẹ ní sànù rẹ ọgbọ́dọ̀ kọ́mọ́ bá di nǹkan tá a pàtì kọ́mọ́ bá di tí ò wúlò ọlọ́run ọba fi fi ló fi fi bá a ti máa rẹ́sìkì wa ló fi rọ̀ sí ara rẹ̀ tó bá yẹ kó láì sọ̀rọ̀ láì mísẹ̀ láì gbọ́wọ́ gbogbo táǹpẹ́ láyé lámàrí gbogbo ìyẹn náà ọba yẹ lóńdù gbogbo ìyẹn náà ló máa sọ̀rọ̀ àmọ́ àyùmọ̀ sọ̀rọ̀ àyẹ̀lẹ́ sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ àbọ̀ àyẹ̀lẹ́ sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ yá oníkàlùkù gbọ́dọ̀ yanu sọ̀tọ̀ ń bá ń fẹ́ bọ́yọ̀ ti ọ̀rẹ́ mi kí ọ sànù rẹ̀ àmọ́ wọ́n tètè méjì ọ̀sọ̀rọ̀ ah, ẹni tí ọ̀rẹ́ ti rọrùn kankan sẹ́ni tòun ọlọ́wọ́ bá àwọn agbára tó fi sí wa lára yìí wọ́n fẹ́ ká lò wọ́n ní àwọn ọdún tàbí làwọn ọmọdé bíi pé èmi ò lè tètè èmi ò lè mìtè èmi ò lè gbá hànà ah, ìyá tí ó di ọkú nìyẹn onímọ̀lá ló ń láàmú mi ò oúnjẹ mi ò oúnjẹ oúnjẹ kí omi nìkan mo lè jẹ kó ẹ̀kọ́ ló mú kú oníkálukú wa gbọ́dọ̀ gbìyànjú ọlọ́run bá dá wa ike ká lè bá a gbìyànjú àrísìkì ẹ̀rí àmì ẹgbẹ́sẹ̀ àrísìkì ẹ̀rí tí ọba wọn kọ́ lẹ̀ lọ sí lóbomi àrísìkì ẹ̀rí tó ń ta tí ọba yá mú ọjà ní ìkọ́ máa ta táwọn ti ta haram. eléyìí ó ń bẹ nínú pé èèyàn sì mẹ́lẹ́ ọlọ́run abẹ́lẹ́ dá wa ó ti fi agbára orí sí mi ó fi sí wa lára ó ní àgbára kéèyàn lè ronú agbára kéèyàn lè ronú tirẹ̀ ìlànà wọn bẹ ẹlẹ́dàá ìlú ṣe jẹ́ ike gbogbo àwọn ìdẹ́ra ilé ìtọ́nà wọn bá ṣe fún apáta ó fi agbọn abì kan lẹ̀ fún wa ipá wọn lágbìyànjú táwọn ìdẹ́ra tó fi wúlò dáadáa ó ṣe ìdẹ́ra yẹjú fún wa ó ṣe ìdẹ́ra agbára ara fún wa ó ṣe ìdẹ́ra ó ṣe ìdẹ́ra ara ó ṣe fún wa ó ṣe ìdẹ́ra òye àti ìmọ̀ ó ṣe fún wa ọwọ́ fi ìdẹ̀ra ká ronú ó fi fún wa ike ẹ̀yin ẹ ronú kẹ́ ẹ lo ẹyin ojú yín gbabi tó ti sànfàní ẹ ronú kẹ́ ẹ lo agbára yín gbabi tó ti sànfàní ẹ ronú kẹ́ ẹ lo agbára ara yín gbabi tó ti sànfàní torí ẹ bá bá ṣe manú ròdì bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí tí ìdàgbàsókè bá wa. gbogbo wa pátá iná ìlàjọ lẹ́yin ojú ṣùgbọ́n látàrí pé bá ń lo èrò orí wa ó yàtọ̀ síra wọn ẹ rí i pé àǹfààní tí ẹyin jẹ ẹlòmíì ti ṣe fún ní ìsìnkò kéré ẹlòmíì kò lo èrò orí rẹ̀ tọ́lọ́ wọn bá fún ẹyin ju rẹ̀ òwúlò fún lọ títí ọlọ́run fún wa lówó látàrí ká mọnú rojúra wa lọ owó tá a jọ fi bẹ̀rẹ̀ òwò pẹ́ nìkan à ń sìn jọ fi ṣiṣẹ́ kan náà èrè kan là ń jọ ń jẹ tábà pàwọn à ń jèrè jùlọ àmọ́ látàrí pé ẹnìkan lo làákàyè rẹ̀ ó lo dáadáa. èrò orí rẹ̀ ó lò dáadáa arísìkì díẹ̀ tí wọ́n jọ ń rí un tí ò jura wọn lọ tẹ́lẹ̀ yìí ó ti di ti lo èrò gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa ó fi agbọn abìkan sílẹ̀ tọ́jọ́ pé ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ kí ìdẹ̀ra yẹn pé náà lè wa. èrò orí yìí báyìí táwọn yẹn bá lo dáadáa ẹ rí i pé àǹfààní púpọ̀ ló máa ń àǹfààní púpọ̀ ló máa ń bá àwọn jàmáà tẹ́ bá tinú wọn jáde ẹ̀yin fúnra ara yín tẹ́ bá lo àǹfààní èrò orí tọ́lọ̀ wọn bá fún yín dáadáa àǹfààní tí ó ti bẹ̀ jáde kò ní kéré rárá kò ní kéré rárá ilé yìí ló máa ń mú kí àlùmọ̀ kan gàjà ló mọ̀ kan lọ ó ló máa ń mú kí àwọn kan kọjá pé ọwọ́ tí wọ́n lò kí àwọn kan lọ ọpọlọ kan náà lọ́lọ́jọ fún àwọn àtàwọn èèyàn orísìí mi òyìnbó kò sí láyé tọ́fẹ́ sọ fún wa pé làákà ìtújú ti wá lọ. ara ara asia kan sí láyé tọ́fẹ́ sọ pé ọgbọ́n orí tòun ju ti àwọn áfíríkà lọ. ẹnì kan sí lamẹ́ríkà tó sọ fún wa pé nǹkan ju àwọn áfíríkà lọ. ọgbọ́n kan náà lọ́lọ́run fi sí kálukú lórí. ẹnì pé ìtọ́pọ̀lọpọ̀ wa ń rí láwọn orílẹ̀-èdè wọn tó fi ń sagbára tó fi ń sọ̀rọ̀ kí ẹsẹ̀ ń tọ́ lọ títí kí ẹsẹ̀ ń tọ́ lọ títí. wọ́n gbọ̀pọ̀ àwọn tá a níbi wọ́n kàn gbúrò rẹ̀ ni wọ́n ní. sòṣùgbọ́n orí wọn wọ́n lo ẹ̀rọ orí wọn bàjẹ́ díẹ̀ ta níyì ọgbọ́n òun lálẹ́ ti kúlálẹ́ tí nǹkan yóò fi di gọbọi tí nǹkan yóò fi di púpọ̀. wọ́n fi ẹ̀rọ orí wọn wọ́n fi ṣe àwọn nǹkan tó pọ̀ látàrí àwọn tẹtẹrẹ ìmẹ́lẹ̀ àti òròjú tí wọ́n jẹ́ ẹ̀yà wo pákótọ́ lọ́wọ́ bá fún wa ń bì tá à ń mú látara àwọn náà kọ́bọ̀ èló la fi bàbá wa ológun bàbá ìzìkì ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa. ẹ rí i pé àwọn pákó lọ́pọ̀lọpọ̀ àwọn àha àbòmí nílé ayé wọ́n kàn ń gbúrò rẹ̀ ní ọ̀rírí wọn ò tiẹ̀ máa ń ti ń jẹ́bẹ̀. ṣùgbọ́n látọ̀dọ̀ wọn ló ti máa kó lẹ́kùn ránṣẹ́ sà wá àwa tá a ní pákó láti máa sáré lámàdúrà kí ló dé nítorí pé ọ̀rọ̀ àwọn bá tiẹ̀ táwọn nínú pákó tó wà nílùú tiwọn wọ́n fi ọgbọ́n orí fi kún un wọ́n wá fi wọ́n fi plywood eléyìí tó ń pè látara pákó náà ló ti wá eléyìí tó ti pé ọmọ èèyàn ti tọwọ́ bọ̀ lẹ́yìn ìgbà tán sọ pákó di gàrí tán wọ́n fi kẹ́míkà sí wọ́n fi kẹ́míkà sí ọ̀kadà di àwọn abala abala pákó wọ́n wá fi abala kan wọ́n fi kún èkejì wọ́n wá da pàǹtí àti fòtòfòtò wọ́n da sí inú wọ́n wá ṣe pé tó wà lóde yẹn kó máa dáadáa wọ́n kún lọ́dà tí ó mójú dáadáa wọ́n fi àgádágodo sí i wọ́n máa kó ránṣẹ́ sí àwa ìlú pákó wọ́n máa kó ránṣẹ́ sí àwọn ará pákó lówó gọ́bọ́yé àwọn ẹlẹ́kùn tó ṣe pé tètè bá ti pa báyìí àbó mi ń dà sí fòtòfòtò rẹ̀ àti rèé gbé tu wọ́n máa wá gbowó gọ́bọ́yé lọ́dọ̀ tiwa àwọn tá a ní pákó tá a ní gbogbo ẹ̀ àwọn òní ronú ti tiwa àbí káàkà ṣe lẹ̀kùn kan á tún láti ronú nu lẹ̀kùn ọlọ́pàá àbá yóò ti wúwo ju gbogbo kẹ́tẹ̀kẹ́ ti mú lọ nítorí pé pákó yẹn ti wúwo jù gbogbo ibi tẹ́ bá kàn mọ́ tẹ́ bá ti sí tẹ́sí tẹ́sí tẹ́sí tẹ́ bá fi sọ̀tẹ̀ méjì yóò ti yẹnu yóò dẹnu lẹ̀ ni tẹ́ bá dẹnu kọlẹ̀ yóò ti pé kò di ara pákó mọ́ ó ti yẹra kó láàrọ̀ ògiri olùrẹ olùrẹ náà lọ wa ẹ wá títí títí ṣẹlẹ̀ fún ọlọ́pàá láti ayé àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá wa àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àti ẹ̀tí ìrọ̀lù pókè ọ̀nà wo làwọn náà fẹ́ gbélẹ̀kùn wáyà tó ti ẹ̀bí jẹ́ àtẹwọ́gbà gbogbo nàìjíríà lásán kájọ́ máa kó lọ sílùú òkèèrè kí àwọn àléébù rẹ̀ ká lu ọpọlọ wa ká lọ fowó ah ok àwọn àléébù rẹ̀ ni kó ti máa ń wúwo jù wúwo ju irú pákó la lè máa lò tí ò ní máa jẹrà tí ò ní máa tètè bàjẹ́ tó sì jẹ́ pé tí wọ́n bá máa rò giri kò ní máa tètè yẹra kó kọjẹnu kọlẹ̀ lọ́dọ̀ tètè pé àwọn èèyàn ti wọ́n bá mi lélẹ̀ gbogbo ìwà máa ti bá ah, lẹ́kọ̀ọ́ ọlọ́pàá àwọn Yorùbá ọlọ́dà jù àwọn ibi ọ̀pá tí wọ́n ti fún wa àwọn ọlọ́pàá tí wọ́n ti fún wa àrònú bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan tá a rí máa náà ni bọ́gà mi ti kọ́ mi nu wọn ti yẹsẹ̀ kúrò lórí iṣẹ́ tọ́gà mi kọ́ mi ìwé ìwé mi. káwọn náà ti ẹ̀sẹ̀ kọ́ da débi bá máa tó kó jáde yóò tún máa mú oríṣiríṣi wọlé fún wa. àwọn kan ní ìsìn tààtò ronú tí wọ́n tún dára sílẹ̀kùn ọlọ́pàá wọn lọ mú plywood eléyìí tó ṣe pé wọ́n ti dára sílá tó ṣe pé tí máa bọ́dà rẹ̀ wá tó wọn wá fi sí wọn fi sí ọgbọ́n kan nínú àwọn ọgbọ́n tó yẹ kó fi sáà tọ́lá ti lọ́kọ̀ yóò mójú yín ẹ máa pè alhamdulillah àwọn náà ti ń ronú ẹwọn kẹtù àwọn náà ti ń dábọ̀. àmọ́ ibi tó kù sí tó pọ̀ ọ̀rẹ́ tẹ́lẹ̀ mi náà tún yá wọn lọ́pọlọ tẹ́lẹ̀ mi náà tún yá wọn lọ́pọlọ kí ìlú wa tó fi bá a torí bó ti ti ti tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ wúwo lọ náà tún wúwo. olóòní pè máa dẹnu kọlẹ̀ lónìí tó bá ti rí lọ́ọ̀kan yóò mú irun di yóò dùn mari àmọ́ òní ègbè ìdẹnu kọlẹ̀. sọ àwọn tó jẹ́ pé àwọn wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì lẹ́ǹkẹ́ èlò téèyàn lè lò tó wà ṣùgbọ́n àwọn lo èrò orí wọn dáadáa èrò orí wọn yìí ni wọ́n fi ń ṣe gbogbo náà ń wò lónìí wá dẹni tí wọ́n ń gbárùkù ń ṣe. wá wo àwọn haúsá gbàgbọ́ wà nàìjíríà yìí irú èrò wo ló wà lórí wọn táwọn ti wọn kárí ayé. gbogbo oníkàlùkù ló níbi làwùsá lé báyìí tó gbogbo yẹn ló níbi làwùsá yorùbá lé àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó yẹ káwọn yorùbá náà tún fọgbọ́n kún tiwọn náà ọ̀nà wọn náà gbé tiwọn náà gbà tí ó fi di àtẹ́wọ́gbà bíkíbi tí kálukú náà máa wọ pé tí wọn bá sì nífìlà gọ̀bì tí wọn bá sì lábẹ́ sí ọ̀rọ̀ ó wọ bí nífìlà tán torí ẹlẹ́dàá bá ṣèdẹ̀ra fáwọn èèyàn ń fẹ́ káwọn náà tún fi èrò orí wọn kún fi kún un ebó fi ọ̀dọ̀ wa lọwa tọ́ba tó fọgbọ́n kún tó afọgbọ́n yóò di pé gbogbo ayé náà wọ́n máa sáré du fìlà fìlà tiwa náà fìlà létí ehoro tiwa náà bí omi náà èrò orí táwọn èèyàn bá fi kó àwọn wa àlòmọ̀ ẹ̀ máa di tó ga Japan kéré kò Germany kéré kò kọyìn àwọn Europe lónìí àwọn ọ̀gá àwọn china àwọn gbàgbà kò yẹ tí ọlọ́gbọ́n ìyá ẹni tó bá kì í ẹni lọ kápẹ́ mọ́nì kò sí ewu mbẹ kò sí tó burú mbẹ. torí pé ẹni tí ọba gbà kankan mà láyé lónìí nípa àwọn owó àti ìlọsíwájú èrò orí ọmọ èèyàn tí wọ́n pe tẹkinọ́lọ́jì tí wọ́n fi mú nǹkan púpọ̀ jáde ẹni tí ọba gbà kankan mà ní ó pè sí china ọ̀já mọ̀ kankan. àà ṣe fẹ́ yàn bíi tiwa làwọn náà èrò orí wọn àìsè mẹlẹ wọn ló gbé wọn lọ síwájú bẹ́ẹ̀ torí ẹ gbogbo àlùmọ tí wọn bá sè mẹlẹ tí wọn kábàárà tí wọn kọlẹ tí wọn lò lórí wọn dáadáa báwọn wọn ti fẹẹ fẹẹ wọn lò ìlọsíwájú a máa bá gbogbo àlùmọ bẹ́ẹ̀ tàbí wọn lé nìkan nínú wa tí ń lò lórí rẹ dáadáa tí fi ń sè nǹkan tí wọn mú lọ síwájú bá mi yàn gbogbo wọn gbọ́dọ̀ bá rúkú ni lọ́nà tí ìlọsíwájú yẹn ó fi jẹ́ ti gbogbo wa kéṣe kádàbọ̀ láti ká máa fẹ́ máa tẹ́lù kíjọba ọmọ rẹ̀ lọ́wọ́ tí èrò orí rẹ̀ tóbi dípò kóra máa ń fún irú èsì ṣẹlẹ̀ láwọn ìlú áfíríkà wa tí nàìjíríà náà ṣe yọ dànù bẹ́ẹ̀. ẹ̀yin mẹ́rin ìlú olórí wọn pé kọjá ti sọ nàìjíríà ń bè bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ ma ọ̀pọ̀lọpọ̀ ìlú rẹ̀ pé kọjá ti sọ kí wọ́n ṣe èrò tí wọ́n mú jáde ṣùgbọ́n wọ́n ti bá àwọn òyìnbó mu lẹ́ni pé ọ̀rọ̀ òyìnbó làwọn ó ṣekú lópin ìgbà táwọn bá wà lórí ipò àwọn òṣìṣẹ́ tí orílẹ̀-èdè tàwọn náà fi dádúró gbogbo nǹkan tá a bá níbi chalk àfi ká gbó wá láti England sẹ́fẹ̀yìn náà máa ní ìsìn chalk tí wọ́n ń ṣe láwọn àdúgbò àwọn yìí báyìí tí wọ́n ń ṣe nílùú àwọn yìí báyìí táwọn bá ń lò ọ̀pọ̀lọpọ̀ dípò ká tí wọ́n bá àwọn ẹni tí ń ṣe pé kí ló dé sí máa tètè pẹ́ fún tá a bá ti mú lọ́wọ́ ẹ tó fi irú àwọn màtírí àti oníjẹ kó tètè máa kẹ fún máyàn lọ́wọ́ ẹ máa fi kún kàkà káwọn fún wa bẹ́ẹ̀ àwọn lọ síbi tí bá ti ń tà táwọn táwọn ti rówó tà ike lákùn méjì ní England là fẹ́ méjì England yẹn ti ẹ wọn tọ́kì òkun òmìnira nàdà òmìnira òfò òmìnira àdánù. bí Islam bó ti ṣe èèyàn bá bẹ́ẹ̀ náà ni ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wọn bó ti ṣe dá ara wa yìí ẹ̀rí pé ara àwọn èèyàn ọmọ ń fẹ́ ike kó àwọn sáà máa sinmi ó máa ń wá àwọn èèyàn láti máa ṣe fùkẹ́ èèyàn méjì tó kìlì yẹn máa mísìn yẹn máa wúra rẹ̀ ẹlẹ́yìn yẹn máa yin máa rìn máa yan pàǹdà yóò ti apá rẹ̀ kánkó bí gbàgbé tó pọ̀ nípa gbogbo òlu lórí ọ tí a gbọ́dọ̀ kankan. ní ibi tí wọn bá ti ronú nípa ìlọsíwájú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ṣe bí ẹni tó ṣe é ké ó ti kọ́ ilé ọ̀rọ̀ kan tí òkú kí ló kù láyé má ọ̀rọ̀ lọ́dọ̀ tí òkú kí kù láyé kò lè pé ah, àti ju gbogbo lọ rí ọkàn wà lójú kan náà bí àwọn òbí lẹ torí má nítorí pé o ti rí nǹkan kan nínú ilé ayé kọ́ ọ lọ jókòó kọ́ fẹ̀yìn tì kọ́ máa wo bọ́ọ̀ kọ́ máa yẹ tó tí ti dín náà lè fún ìlọsíwájú ẹgbẹ́ dáná mi sallallahu alaihi wasallam sọ ni ó ní bá dé tó sì rí pọ̀ ní bọ̀ yìí ó ti súnmọ́ tó sì mú fẹ́ lọ mẹ́jẹ̀ kíkú kí ọmọ kọjú mẹsẹ kí ọmọ ṣe tí ó mú lọ síwájú bọ́ mi èèyàn torí ẹ ọdọ wọn lọ láti pé láwọn ọjọ́ wa ìmẹ́lẹ́ àwọn èèyàn pọ̀ àtẹkànṣe pọ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọn òṣè ẹ̀rí pé àwọn àgbà ní ìsìn lóríṣiríṣi àwọn àgbà tó jẹ́ káwọn lọ́yẹ kó jẹ́ ògùn àlòmà àwọn àgbà tó ti pé àwọn lọ́yẹ kí àlòmà máa fi ṣe ìyára ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa. wọ́n lọ dúró lóríta lóríta lóríta lóríta wọ́n máa retí àwọn ẹni tí ń lọ sí ń bá ti rí pé rẹ ọjọ́ mọ́tò tọ́jọ́ ti e, olówó iyebíye àbá látọ̀ ọkàn ti máa dọ̀bálẹ̀ kò tí a ní bẹ̀rù kí ọmọ ọmọ ọkàn ti máa ra bàbá rò tó fún ọ ìgbà ọ̀pọ̀lọpọ̀ yóò máa dúró ní gbogbo ibi tó ti kọ́ bèsì títì tó ti bẹ́ẹ̀ ní títì lọ yóò wá tó bẹ̀ yóò tó ẹ̀fún ti wá o bàbá ẹ̀fún ti wá o ti ní ọmọ rẹ̀ ti ní gbogbo kàkàtà gbogbo ti bàjẹ́ pé ọ̀dọ́ ọ̀dá àmọ̀ ti rọ́ àmọ̀ ti ṣé àwọn ẹni tí ń ṣe ébùrà ní ti ṣe bíríkìlẹ̀yà ṣé àwọn eléyìí da jù wọn lọ ni. torí ṣé àwọn fẹ́ ṣe tọ́jú àdá sẹ́yìn kò ní fún wọn lórí rẹ̀ làwọn wá. ṣé ẹnìkan òun náà wà ń tàbí ẹ̀ táwọn fi rú pampan. ṣùgbọ́n àwọn ọgbà owó tó ń gbòòjẹ tí ẹnìkan yìí lè ṣèrè gúnlẹ̀ wọn lórí lórí ẹ̀ ẹni tí wọ́n ti ọmọ ọ̀dọ̀ fáwọn káfíńtà ti ń kalẹ̀ ní máa wọn na pákó wọn ní túbà tù túbà kúrì wọn bá jọ gbogbo nínú ọwọ́ sí wọn lọ́kọ̀ dájú àwọn tí wọ́n dúró lórí ta lọ. pàtó bá dúró lórí ta tó mú gbó ó dúró lórí ta ó mú ògógóró ó dúró lórí ta gbogbo àwọn gbáná gbogbo pẹlẹbẹ lọ́dà wọn máa kó sínú wọn máa gbà báwò bàbáwò ẹ̀yin ó tún fún lówó tó tún fi mú míì a'udhu billahi minash shaitanir rajim. irú àwọn ọmọ èmi bàbá kan bàbá wọn èmi bàbá kan nìyá wọn tí wọn máa tẹ̀ ń tọrọ nù ńgbà tẹ̀ ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run àbẹ́rẹ́ mọ̀ yín pé àwọn ọmọ nǹkan ó fún sọ́ni lọ́dọ̀ lórí oníkàlùkù ọmọ kéèsì ọmọ ti dàgbà ó ti dàgbà náà kéèsì lọ rẹ̀ ọlọ́run bá ti fi fún ọ kí ni tó ṣe kí tọ́lá yóò fi tẹ́ni tí ń wá ìlọsíwájú fúnra rẹ̀ àti gbogbo àwọn ọ̀dọ́ wà nù ẹ̀. ọlọ́run kò bí ọ lórí tó bá di jọ́ gbẹ̀ndà kìyà. akramakumullah ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ tó ti pé wọ́n kàwé tí gbogbo èèyàn ń gbárí máyì wọ́n kà wọ́n páálí ọwọ́ akùnkùn fi wáṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ jókòó ara kí á lè tún máa pọ̀ lọ skul àwọn ò tí ì rí sẹ́ tó dédédé pẹ̀lú ìwé ẹ̀rí òun kí ni ìwé ẹ̀rí bí pálí lásán ni pálí lásán ni tọ́lọ́ ń bá kọ́kọ́ tara pálí wọn fi rí sẹ́ xẹ́ẹ̀ tọ́lọ́ ń bá kọ́kọ́ òní fi rí sẹ́ ẹnu rẹ ọmọ sí mi ọgbọ́n rẹ ọ̀nà tó fi máa rí nǹkan halal tó máa kí bọ́ ẹnu rẹ tó gbọ́dọ̀ sukú sukú sukú yẹn ọmọ ìjọba ìgbéraga fọ́pọ̀lọpọ̀ máa kí ni jẹ́ dìgírì náà tó ń tara rẹ jẹ kí ni jẹ́ master dìgírì tó ń tara rẹ jẹ kí ni jẹ́ phd dìgírì tó ń tara rẹ jẹ lọ́wọ́ ẹni. ebi ló máa pààyà kó kó ìwé ẹ̀rí rẹ sínú kókó rẹ sínú ẹni kó máa wà mú ó dàbí gàrí. ọlọ́kọ̀ máa tara wọn jẹ ìgbérago tí wàá borí wèrè látàrí gbàwé pálí rọ́ọ̀kan. ọlọ́run tó ní ṣe ọlọ́kọ̀ ti gbogbo èèyàn ẹni tí ń lọ dísẹ lẹkọọ rẹ ọmọ òkúta jámà kankan ẹni tí ń lọ sí dísẹ kápẹńtà rẹ ọmọ òkúta jámà kankan alọsí bá ti fẹ bíkìlẹyà àwọn ọbùn gbèsè máa bú wọn nu. ókè yọ ńkọ arísẹ́mẹsẹ̀ bá bọ̀ ọ̀lẹ́ òròjú nítorí pé tàwọn ti kọjú mẹ́sẹ̀ tóòsì kan ọ̀dájú pé yọ padà jalè náà ni ọlọ́wọ́n bẹ lọ́dà wọ sí fẹ́ kéèyàn ọmọ wa hùwà tí ọ̀dà kéèyàn ọmọ sentí ọ̀dà eléyìí tó lè mú kéèyàn sórí ibu. Ah, pẹ̀lú ìwé ẹ̀rí tí mo gbà àwọn akẹgbẹ́ mi tọ́lọ̀ ní káwọn mú sáà kí wọ́n ṣe iṣẹ́ ìjọba bóyá lómi nu wọn wọ́n gbà two hundred and twenty thousand lóṣù tọ́lá àwọn òsì kọ́kọ́ mi orí rẹ̀ torí kádàrá kálukú ní báyìí ah, máa rí sẹ́sẹ̀ títí máa gba ten thousand ṣé kí n máa ṣe sùúrù pẹ̀lú ten thousand tí ò pé mi ju kí n máa sùn kálé lọ. gbogbo tí mo ní mo mọ̀ náà nígbà olú òbí yòrò tán ìgbà olú òbí sọnù nígbà tí ìkókó ṣe nǹkan tó lè mú kí ọba. màá sọ pé yẹ ọ̀yẹ́ mi èyí ọ̀yẹ́ nígbà wọn wọn lè yọ torí tó bí lánàá eléyìí ọ̀tọ̀ sí mi eléyìí ọ̀tọ̀ sí mi nígbà wọn lọ tẹ̀lé ìtọ́pọ̀ sí ọ. ìtọ́bí òrò ala gbìyànjú aláàánú orí rẹ̀ náà lọ wá wọn lọ́n bá tún kọ́ mi mọ́ tó tún fi rẹ̀ tó tún dáa jùlọ. àmọ́tò wọn tó kó kalẹ̀ wàláhì èsè yóò di gbogbo rẹgbẹ gbogbo rádaràda gbogbo pálapàla yóò padà di wà rẹ. nítorí pé ó gbé wá torí pé ó ẹni tó bá sì òní máa léjì káàdì ọmọ ọ̀rọ̀ títẹ̀ rí yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló máa ń dùn. àwọn lọ́wọ́ tó ṣe kí ọ̀nà ọ̀nà lọ́kọ́ láti àwọn ilẹ̀ lọ́gbàwá. ìgbà tí wọ́n dé wọ́n gba pé àwùjọ àwọn rántí. ìgbẹ́ ń gbé ìwé ẹ̀rí kí ta kọ́ máa ń lọ àbí ibìkan wa sọ pé wò ó ríṣẹ́ after all ló ti gba dìgírì àwọn asùn kálé ṣèṣe àmọ́ kó òròjú náà nù òròjú náà nù ọ̀yà ẹ máa bá èèyàn sọ̀rọ̀ ọlọ́ọ̀ ó ní kí ni wọ́n máa fún mi kí ni wọ́n máa fún mi wọ́n bá bá wọn sọ. ó kékeré á lè túbọ̀ ẹ̀kọ́ tẹ̀ pọ̀ kí ni màá jẹ ẹsílẹ̀ fún Allah Allah àánú ni Allah yóò náà kàn náà ni àmọ́ kó lè ọlọ́run kò fẹ́ kọjá pé òròjú ń dà wá láàmú nínú àdéhùn nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbọn tó nàbì sọ òní sàáfẹ́rù tọ̀gànàmù sàáfẹ́rù tọ̀gànàmù ẹ̀rìnrìn àjò èrè lẹ́jẹ̀bọ̀ ń bẹ̀ ẹ̀rìnrìn àjò èrè lẹ́jẹ̀bọ̀ ń bẹ̀ ó túmọ̀ sí pé bí ẹ bá jókòó sójú kan orí kẹrìkan bí tọ́ wa dákò fi bẹ́ẹ̀ máa lọ bọ̀ máa lọ sí bọ̀ ó rí bẹ́ẹ̀ ní lọ kó wá padà wá bó ti fẹ́ lọ lọ́wọ́ òfo ó rí nǹkan mú bọ̀ náà ni torí pa láàánú lọ́lọ́ bẹ́ẹ̀ náà máa ike tóni bá tó lótú kan náà tó kìí ṣe mu ṣùgbọ́n tó bá tẹ̀ ìmọ̀ àti mu pé wọ́n tọ̀ sí oòrùn kì í sàdédé dúró lójú kan náà nítorí pé ó máa máa ń yọ ó sì tún máa wọ̀ tó bá pé orí ọ̀rọ̀ àbá wà ó sì àwọn èèyàn tó bá pé orí ọ̀rọ̀ wà ti wa ṣùgbọ́n yíyọ wíwọ̀ yíyọ wíwọ̀ kí máa jẹ́ ká tó kòkòrò pé oòrùn tẹ̀ sí ìyọlá ọ̀rọ̀ yìí àkòrò ah, tẹ̀ fẹ́ lónìí kó tó lọ ó rí i pé ẹni tó wúlò lọ́pàá jẹ àmọ́ tó máa ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ó rí i pé ó rà dìkì mú bọ̀ náà ni ó rò rí mú bọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nígbà tó wà nílùú wọn kò rí kàṣeká kò rí kàṣeká so ṣùgbọ́n wọn á gbìyànjú bẹ́ẹ̀ tẹ bíríkìlẹ̀yà lọ́kọ́ ó wà lóò sọ débi tó máa jókòó ni àwọn ọmọ dúró ń bì kan láàárọ̀ ojoojúmọ́ wọn lọ ń jẹ ara pè wá gbogbo àtìgbà tó ń ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ka ló lọ́kìrì láàárín oṣù mẹ́fà bọ́ọ̀lù ti ó kúrò lọ́ba lọ ẹni ní ìgbà lọ ikú wá ń ilé nígbà tó débi tó iṣẹ́ fi dà o ah, ah, èèyàn lé rẹ báyìí subahánàlá lọ́ba di pé kò ní ọjọ́ kan ti fi ń sinmi má gbogbo ìgbà ìfẹ́ náà ni gbogbo ìgbà ìfẹ́ náà ni àfijọ́ nǹkan ṣé orin ilé yìí torí ẹ̀ sáfẹ́rú tọ́fẹ́mù ẹ̀rìn ìrìn àjò èrè lẹ́ẹ̀jẹ̀ bọ̀ ń bẹ̀ torí ẹ̀ òfin ọlọ́run bá wọn ọgbà ká máa sì mẹ́lẹ̀ o nítorí pé téèyàn bá gbìyànjú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń sàánú rẹ̀ ni ẹ̀rí ìmẹ́lẹ́ oríṣi ọ̀nà méjì ọ̀nà làwọn olùmọ̀pin sí wọ́n ní ìmẹ́lẹ́ ọpọlọ ìmẹ́lẹ́ ọpọlọ nígbà tí wọn bá ti lo ọpọlọ rẹ̀ dáadáa èrò orí rẹ̀ kò lù dáadáa níbi àti ronú nípa àwọn ìdẹ̀rọ̀ náà nípa àwọn orí ńláńlá tó lọ́wọ́ bá ti fọ́n mi yẹn ò lo torí pé téèyàn bá ti ronú nípa àdàrọ́ lọ orí ńláńlá tó lọ́wọ́ ti fọ́n mi yẹn ìmánì èèyàn máa ń lékún ìmánì èèyàn máa ń lékún ìmánì èèyàn máa ń lékún. bákan náà ká tún lo èrò orí wa níbi tó lè kó ìdàgbàsókè bọ́ mi yẹn àjọ tó máa wà yìí kí ni nǹkan tí mo lè ṣe tí àwa náà fi lè ní ìlọsíwájú rèé tí mo rí rí bẹ́ẹ̀ lọ kìí ṣe gbogbo èèyàn tó wà láwùjọ ní fámìlì rẹ kìí ṣe gbogbo wọn ní bátan rẹ àbí iye kan rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi tí èèyàn bá wà èèyàn máa sẹ́nu àkọ́ta fáwọn èèyàn bẹ̀ náà ni torí pé bá fún wọn fún náà ó tún gbogbo ti kò ní gbé máa bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ti ń bàjẹ́ kò ó sì yẹ ká tó gbìyànjú sí i àwọn ọ̀nà tó wà tó ṣe pé nínú ìlú ẹ̀ríkì bá ṣe ṣe àwọn ọ̀nà yẹn kalẹ̀ bí ìgbà tó dẹ páńpẹ́ kú kalẹ̀ fáwọn èèyàn nígbà tí lèyìn bá ń lọ bá tí lèyìn náà ń bọ̀ bá tí lèyìn ń bọ̀ látòkè tí lèyìn ń bọ̀ láti sàlẹ̀ kálukú ọmọ dàgbòrà wọn ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ mi ló ti lọ láwọn oríta bẹ́ẹ̀ àwọn ọmọ náà kan wá ronú nìsín ikú tá a bá gbé táyà sáàrin títì tá a tún wá ti àwọn àmì sílẹ̀ ikú wọn ń bọ̀ báyìí o apá òsì táyà lọ gbọ́dọ̀ gbà wọ́n ndọrọ ti ń tọ́ rẹ̀ lọ́dọ̀gbà lọ́nà tí òfin ní máa sí pé à ń dojú kọ ara wa ń gbára wa ti wà láwọn àyè kan nìyí ẹni tó rẹ̀ rẹ̀ aláàánú lọ́lọ́wọ́n bá wa ọlọ́wọ́n bò ní jẹ́ kí wàhálà yẹn kó gbé ọlọ́wọ́n lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan tí náà lè ṣe pọ̀ tàbí wọ́n ti ní haramu fara àdúgbò kò sẹ́ni tó sẹ́ni haramu fún ọ lẹ́yìn náà tẹ́lẹ̀ ìlẹ̀ wà lòlú ẹ̀yin náà náà wọ́n fàánì rẹ̀ ẹ̀yin náà ní ìyá rẹ̀ jẹ̀ torí ẹ̀ lè tí pípa ọmọ ṣe tí ó lọ síwájú torí ẹ̀ ládùúgbò rẹ ni inú ìlú rẹ inú ìlú rẹ ni èrò ní kàn to tó pé tọ́gbà nígbà tí mo bá ti wá wà ní ojú ọ̀nà tí mo rìn lọ gbogbo ọ̀dọ̀tí àti pàǹtítà lọ́wọ́ mi kì í dàálẹ̀ lórí títì àbí tí mo ti wà mọ́tò gbogbo kì í tani máa mú ẹ sí rẹ ẹ gbọ́rọ̀ nígbà wọn ti di lọ́la lọ́wọ́ sọ pé lóyún tọ̀sí ọ̀gbọ̀n burúkú tontori ẹ̀ ó fi soso wọn máa fi para nínú tí máa tọ́ka sí pé àwọn ẹni pàtàkì lọ́wọ́ láwùjọ yìí òun náà ní bóòlù àwùjọ ṣe rí sókèlè ìjọba ni òkèlè pàǹtí ni àbáwùjọ yìí má dáadáa àkàràkùnmọ́lá oríṣi èrò oríṣi ìmẹ́lẹ́ kejì àwọn olùmọ̀ wọ́n ní òun náà ní ìmẹ́lẹ́ eléyìí tó torí pé eléyìí tó ti pé ara ló wà kọjá pé orí ń tẹ́lẹ̀ kó o ṣe olóòtú rẹ̀ ọ́ dáàbà náà mú olóòtú rẹ̀ ọ́ ìtẹ́lẹ̀ kó o ti dé lọ́bẹ̀ olóòtú rẹ̀ ọ́. ṣe irú àwọn eléyìí láàrin àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n kó ìpalẹ̀mọ́ fún ìyà wọ́n kó ìpalẹ̀mọ́ fẹ́ bí. wọ́n fún ọ nílẹ̀ wọn ní kọ́ dáko sí. wọ́n sọ pé àwọn ará bàbá mi ọ̀dà kórì àbí àwọn ará bàbá rẹ̀ ti jẹun rí tòun tí ó lẹ táwọn fi ń mú oúnjẹ ń jáde ṣé báwọn èèyàn náà ni àwọn lè bẹ̀rẹ̀ lórí tiẹ̀ náà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọlẹ̀ kò sí tó burú bẹ̀ wàláhì nítorí pé àǹzìkì ni tọ́lá bá ti gbàdúrà rẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ẹ̀sẹ̀rẹ̀ àwọn èèyàn tẹ́ rí o àwọn ìkàǹkà kún ó ti gbà sẹ́nìkan bá ṣe tọ́ bá fi là wọn wà ní jésù wọn gbádùn mọ́ gbogbo sẹ́tẹ̀sẹ̀ láyé nìsí bí ìgbà àmọ́ tó bá ní lágbájá iṣẹ́ ìfọ̀gá ló ṣe mo rò pé ilé kan tó wà nípa kí ilé alájà mẹ́wàá mo rí tí èrò bá ti yọ ọlọ́ọ̀ kan yọrí àmì náà rí bàbá fọ̀gá lọ́kọ ẹ̀rí gbogbo olú yóò di fọ̀gá ni. ní ẹ̀ka sẹ́ẹ̀kú ó dìgbà tẹ́ nìkan bá ṣe là. tòun túmọ̀ sí pé ìwọ gbìyànjú tiẹ̀ aláàánú lọ́lọ́ mọ́pọ̀ tó di iṣẹ́ kankan gbìyànjú torí pé bọ́ọ̀ ṣe ń gbìyànjú o. bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ sí nà fún ọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ sí lànà rí kọ́ akramakumullah àríkà àkùránì alápàlẹ́ obìnrin àwọn wípé ìmẹ́lẹ́dẹ́rì yẹn kí sì wà tọ́ da inú àwọn ẹni tí ìmẹ́lẹ́ bá ń ìwà ń bẹ lára dákun sí wa ní ọlọ́wọ́ ó sọ قل إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا للصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا قل الله منافق تتني وانت الله باجهم إيري ما وانت الله باجهم الله باناس انت واجه إيه منافق تما تيوبا بيت الصلاة قاموا كسالى mi nídìí ọ̀rọ̀jú ìdí ọ̀rọ̀jú wọn dùn àjàgbá wọn ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lè lórí wà ìmáàmù tó ka pàṣẹ ka iná àpẹẹrẹ lẹ́yìn pàṣẹ ẹ bá gbọ́dọ̀ ọ̀gbọ̀rọ̀ wọn pèsè ni. pé ah, ah, náà tó iná ti gùn ju ẹ náà tó iná bá gùn tó mọ̀ tó kúrú ju náà tó iná lọ. torí àpẹẹrẹ náà kẹ̀kẹ́ àyà àwọn tí wọ́n àwọn ọlọ́jà àyà méjì tààrà ti rọ́pò rẹ̀ tí lè má wọ bá tó pẹ́ náà kúrò yóò máa dábàá yín jẹ̀mọ́ òkú rẹ̀ tọ̀. àdáwò àwọn ọ̀rọ̀ bá tó ṣe tẹ̀síwò tó bá pẹ́ lórí ṣe ni àwọn ọ̀rọ̀ torí ẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀mí nínú wa tó dúró bí ẹni tó ṣe pé wọ́n fi gi fọ́ọ̀kì rẹ̀ kọ́ba àṣubú yóò ti máa fi hàn kó ti rẹ̀ oúnjẹ òun ó ti rẹ̀ òun tó o bá tiẹ̀ já àdánwò kọ́lọ́ ní ká máa ṣe sọ láti ga ó ti rẹ̀ òun. torí ẹ̀ àwọn mùnáfìkì tó bá wáyé sọ́kọ̀ nílẹ̀ márùn-ún ọ̀nà mọ́tọ̀sẹ̀ ní sọ láti wọn bá. báyìí náà ẹ ti kúrú àdánwò lè mọ́mú bẹ́ẹ̀ kò lè gba tẹ́jú kan ẹ wọ́n lọ àlè aláwọ̀ ẹ̀kọ́ aláwọ̀ ẹ̀kọ́ aláwọ̀ ẹ̀kọ́ sẹ́yà mọ́ àlè tó jù bá lọ ni. bọ́lá ni ọgbà sọ́sọ́ fún ipò òní gbà ní ìsí amúnáfìkì tọ́wọ́ adébẹ̀ mi ń dábàá láti ṣe yóò tó yá ju ìgbà tí ń ṣẹlẹ̀ máàmù tòròjú tòròjú ló fi ń sin lọ gbàgbé ẹ títà lọ ń tara rẹ dànù títà lọ ń tara rẹ dànù ọlọ́run ní ìdáwà tó sọ ike wọ́n máa mẹ́nà áhùn an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru kafaru billahi wa rasulihi ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون إليه عن سورة التوبة ọlọ́run ní nǹkan kọ́kọ́ ló mú wa mọ́gbàsọ láti wọn o bí ìbá ti kọ́ ṣe kẹfìrí sọ́lọ̀ wọ́n tún ṣe kẹfìrí sọ́lọ̀ nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam amúnáfikín o wọ́n sì wá síbi tí wọ́n ti ṣe sọ̀rọ̀ ẹ̀ àti tòròjú tòròjú ìwà burúkú ni ìwọ̀ òròjú torí ẹ̀ wà á bẹ̀rẹ̀ lọ́kàn balẹ̀ gidi tọba sí lọ wà á bẹ̀rẹ̀ sùn tọ́pọ̀ tọba sí lọ tó kó tó ti torí rẹ̀ wá ayé nìyẹn kìí ṣe pé ọmọ wa kára rẹ lójú àbá ọmọ ká ìmáàmù lójú ló kọ pé wọ́n sàtẹ̀ kú ọmọ síláàsì wọ́n sàtẹ̀ lọ ibi tó ti lọ ibi ọbẹ̀ lọ. ajọ́kítà ọba kú tó ọba dé sáré hàn ọyẹ kó ọmọ akájù kọ́ ká ìgbéǹda kìyàmà lójú kó fi lè tètè bá a dé. akọ́nàmọ́kọ́ wa ọ̀rọ̀ títẹ̀ rí yẹn kí ó ti wà tó kìí ṣe ìwà tó darí wá burúkú ni ìwà pàápàá dáradára ni. ìdí ni sẹ́ni ọmọ Muhammad sallallahu alaihi wa sallam tó ti máa ń sáàtì ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá níbi ìwọ̀ òròjú ọlọ́wọ́ ọba ń pẹ̀lú àwọn orúkọ tó dára jù àtàwọn àròyìn tó ga jù kó tún ìwà wa wa mú ìwà burúkú kúrò nínú ìwà wa gbogbo àwọn àwa tí ọ̀dà ọlọ́dàkùn gbà kúrò lọ́wọ́ wa. àwọn àtọ́dá àtọ́rẹwà kó o fi sí wa lọ́wọ́ kó o fi sí wa lọ́sọ̀. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا وحبيبنا ورسولنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله وأن لا بوار لا تعد زيد بن أرقم رضي الله عنه ولا نبى محمد صلى الله عليه وآله وسلم ومن سيابعي فاللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والبخل والهم وعذاب القبر اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها رواه الإمام مسلم النبي صلى الله عليه وآله وسلم ومن تابعه ní gbogbo gbà eléyìí tó ṣe pé ọtọ́ka sí pé ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá mi mo sáàdì rẹ níbi kíkọ́ rẹ mo sì sáàdì rẹ níbi yíyọ̀rọ̀jù mo sáàdì rẹ níbi yíyọjọ mo sáàdì rẹ níbi yíyahun mo rẹ níbi ọgbọ́ eléyìí ò mo sì rẹ e ìmọ̀lẹ́ wọn tíkọ́tíkọ́ àìsẹ́ kẹ́sì. anabi sallallahu alayhi wa sallam ọ̀sàdì ọlọ́run ọba níbẹ̀ nítorí ìwà burúkú ni ìwà tí ni mùsùlùmí torí kéèyàn kéèsì ìwà tó dáa kí nínú wa gbàtà ti ti jáde nínú wa lè rántí ijọ́ tún gbé tún kàn kankan wò má kékeré lọ́kọ́ omi ò lè rántí ijọ́ tó ń tún gbé tíra kan tó ń tún lọ ń yẹ̀wò mà ń ti kọ́ parí ń ti kẹ́kọ̀ọ́ parí náà ìmẹ́lẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ òròjú ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé tí ọba sí mẹ́lẹ́ tí ọba sọ̀rọ̀ jù ọba mà yí pé gbogbo ọjọ́ ayé rẹ nígbà tó sì kù akẹ́kọ̀ọ́ náà lọ́ọ́ máa jẹ títí tó fìfì lé ayé sílẹ̀ torí rẹ ìmẹ́lẹ́ àti òròjú ní máa padà sọ olùmọ́dí olódò ìmẹ́lẹ́ àti òròjú ní máa padà sọ sẹ̀sìnsẹ̀sìn di aláìsẹ̀sìn máa ìmẹ́lẹ̀ àti òròjú ní ma sọ ara wájú lára yìí ìmẹ́lẹ̀ àti òròjú ní ìjẹ́ kó gbúrò èèyàn máa nílé ayé láìsí kù torí ẹ̀ òròjú kìí ṣe wà tó dáa o òròjú kìí ṣe wà tó wúlò ìmẹ́lẹ̀ ló ń ta àwọn ọmọ náà mú nílé ẹ̀kọ́ tí wọ́n máa fi rúpò òròjú ló máa ń ta àwọn náà mú lóbi jẹ́ pé nígbà tí ìtàn ò dé ìgbà náà ni àpò wọn wá di tí wọ́n ń k rojú gbogbo ògbà lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ òní wọn gbọ́ pé ọ̀la nìdáwò àbọ̀tún la nìdáwò kọ́ wá di pé wọ́n wá clear state of emergency wọ́n wá di pé ọmọ àfigbá lupá ọmọ àfàwò làwò kéèkéè ìmẹ́lẹ̀ àti òní máa fà tí ìyàwó fi yarí sí tí máa bọ̀ máa ti sẹ́ni sẹ́ni ìsìn ń bọ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà tí nǹkan ti bọ́ ìmọ̀lẹ̀ àti òjò nínú ọmọkọ nínú ọmọkọ tó bí àpè orúkọ ọlọ́run ọ̀bẹ náà. kìlọ̀dé bàbálẹ̀ bàbílẹ̀dẹ̀ bàbálẹ̀ bàbálẹ̀ mọ̀tẹ̀kì ilé ọ̀sẹ̀ ilé ọ̀hún. àwọn màmá rẹ sọ àwọn bàbá rẹ sọ gbogbo èèyàn sọ ó ní mo ti gbọ́ wọn kúkú ṣe. lẹ́yìn ọdún kan èmi tó fi sílẹ̀ wọn tó bá gbogbo ìgbà ọmọ gbogbo náà kí ikú pamọ́ sábẹ́ láàyè. kí ló dé mo kúkú gbọ́ òròdú ní kàmí ọkọ wa ni wọ́n ṣe máa wọ́n ní mo ti ẹ̀ gbọ́ wọ́n wà á tún wà mí ṣe ní máa lọ́dún sí ilé ìyá rẹ̀ ìmẹ́lẹ̀ àti ó ní mú kí gbogbo nǹkan bàjẹ́ máa yàn lọ nínú ayé ṣé gbogbo nǹkan mi tó gbọ́ lásìkò rẹ̀ má fi nǹkan kan fọ́ rẹ̀ má fi ṣe nítorí ṣe má dájú ọdìgbà táàrẹ o ti ọ tó gbọ́dọ̀ lọ mẹ táàrẹ rẹ ọ sí ẹsẹ̀ àlàáfíà rẹ ọdọlà ìjọba ẹgbẹ́ oṣù nígbà tó rọjú má dájú ọdìgbà táàrẹ rọjú òde tọrọ lọmọ tó lè ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn sí torí ẹ gbogbo nílò akẹ ìmẹlẹ ò yẹ wa o òròjú ọ̀tọ̀ sí wa o tọrọ kan náà ló mú àwọn kan tẹ́tí gbogbo ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fàṣìkò sí tóníkà tí wọ́n máa sọ pé àjẹpọ̀ ìjọ aláìsẹ́ kan sí lójú ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ṣe àṣùbà báyìí kò tún ṣe sọ láti mí mà ó di lálẹ́ yẹ wọ́n sọ pé wọ́n jẹ gbogbo ẹ̀ pọ̀ torí àjẹpọ̀ sọ láti níjọ àwọn aláìsẹ́ kan sí lójú wà láláìsẹ́ kan sí. bẹ́ẹ̀ ni anabi muhammed sallallahu ipe nínú tí máa fi tí máa fẹ́ kó sèyàn iná àti òròjú wa. ó fún wa nínú hadith Abu Hurayra radiyallahu anhu dábàá ti sùn jọ kàn àṣetọ́ni ọ̀wà síbi dédé pàkọ́ yín kan ìkan mẹ́ta máa pàkọ́ nígbà tí ẹ bá sùn máa wá máa gbogbo ìkàkọ̀ kan عليك lẹ́yìn lẹ́ńtàwéèlà ike àsọfáfá ń tẹ fani tiẹ̀ o àti màpínlẹ̀ ma máa bá lọ onífẹ́ kò jí lọ́rẹ́ tí ọba dín ti fẹ́ sin lọ kìyàmù lẹ́yìn ẹni tí ọba dín ó ti fẹ́ sàtúbà lásìkò rẹ̀ ẹni tí ọba dín alùbáríkà àti bùkún àti orí tọ́lọ́ máa ń ṣe fáàlù mọ́ yìí látàrí àtètè jí àtètè parí mọ́sẹ́ ó ti fẹ́ rí i àṣetọ́ni nítorí òun fẹ́ onítọ̀ ọba ti sùn kọ́ ọmọ abá lọ́lọ́lọ́ gbàràgàdà kọ́ ọmọ jì. anáwó àti tọ́lá bá ti ọpẹ́rẹ́ tàdékẹ́rọ lọ́ tọ́lá dárúkọ náà alhamdulilayi lẹ́rí àyáni bàdàmà àmàtẹ́ni wà ilayhi nushur tọ́lá sàdúrà láti gbà tó ti gbórí sókè lórí ibùsùn rẹ̀ anábì ìnḥàlẹ́t ọkọ̀ kókó kanú kókó mẹ́ta ìkàkànnù mẹ́tẹ̀ẹ̀ta tí ṣètánì kàmú lórí ọ̀kọ́ tù torí pé ọ̀dà kan lọ́ngbà tó jí. wàá ilé ọ̀pọ̀lọ̀ gbọ́ tọ́wọ́ tó ń jáde tọ́lọ́ sàlọ́lá ìlànàtà ànhù ọ̀kọ̀dàtà méjì nínú àwọn ìkàn mẹ́ta tí ṣètánì kàmú ọ̀gbà kọ̀ yóò dànù. tọ́wọ́ ilé ọ̀fọ́nlá anábìnrin tó bá ṣe sọ̀lá ìnḥàlẹ́tẹ̀lẹ̀ ọ̀kadì gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí sọ̀tánì kà mọ́ pa kan gbogbo ẹ̀tú dànù nù ìgbésẹ̀ tá a máa gbénu tá a bá ti jí o ẹ rántí ọlọ́ ẹ dúpẹ́ fọlọ́ tó di yín sáyé lẹ́yìn ìgbà tó ti gbẹ̀mí yín ẹlẹ́ẹ̀kejì ẹ sàlùwàlà ìgbésẹ̀ kẹta ẹ sì sọ̀láàtì bá ti sì sọ̀láàtì rúwìtì rẹ lọ sí táwọn ìbá ti wà ẹ kìyàmù lẹ́yìn gbogbo eléyẹn ọlọ́wọ́ bá fi mú gbogbo aburú tí ṣètò ọ̀nì fẹ́ fún yín dànù. anábìrin lọ́wọ́ jísáyé lẹ́ni tára rẹ̀ dáfẹ́ sá tí ẹ̀mí rẹ̀ sì ní àlàáfíà jọjọ. tó a bá kùnà láti ṣe àwọn nǹkan tẹ̀ta yìí anábìrin asbaha khabisa nafs ẹ̀ jísáyé lẹ́ni tẹ̀mí rẹ̀ burú kẹsìláàn tó rò dàtí mẹ́lẹ́mbẹ́ pẹ̀lú ẹ̀. ajẹ́pára tí ṣètò ọ̀nì fẹ́ fáwọn èèyàn kẹ́ẹ̀jí kẹ́ẹ̀kùnà láti ṣe ọ̀kan kẹ́ẹ̀kùnà kẹ́kùnà láti ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àbá àgbẹ̀kápẹ́ àbá sì jí kátètè jí nǹkan mẹ́ta yìí ọ̀gbọ́dọ̀ sá wa lọ. a ti pẹ́ fọlọ́run tó jí wa sáyé gẹ́gẹ́ bí ntánà fífi kọ́ wa a sì lọ sàlọ́lá a sì ṣe sọ́lá eléyìí pàtàkì púpọ̀. ẹ̀rí anábìyà sallallahu alaihi wa sallam ó fi hàn wá kí àwọn ẹni wọn ò ní jẹ́ kí òròjú àti ìmẹ́lẹ́kọ̀ bá tàwọn jẹ́ o. nínú hadith eléyìí ti Shaddad ibn Aws radiyallahu anhu tó gbà wá anábì ní al-qayyisu man dana nafsahu wa amila lima ba'da mawt wal-'ajizu man atba'a nafsahu hawaha wa tamanna 'ala Allah rawahu al-imam at-Tirmidhi bi sanadin hasan anábì lẹni tó pa ó yẹ ẹni tó ṣe pé ti ń ṣiṣẹ́ lẹ̀ láti gbà tó wà láyé di àsìkò kú rẹ̀ ẹni tó yọ lẹ́tọ́ kágara ẹni tí òròjú gba ayé rẹ̀ jẹ́ ó náà lẹni tó ṣe pé ìfẹ́ inú rẹ̀ ló máa ń tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ ló máa ń tẹ̀lé yàmọ̀ ọ̀ràn kan bẹ́ẹ̀ ọlọ́wọ́ kúkú kẹwa ìfẹ́ inú ló ń tẹ̀lé ó sì sọ pé ọlọ́wọ́ kẹ ọ tó wọ́n lè yà á sẹ́yìn àfi jìyà Al-Imam Tirmidhi olóògbé àdéhìí jáde gbọ́n Malik ibn Nazalah onígbàgbọ́ ọ̀gbìn ọlọ́ọ̀hún àná ọgbà ẹ̀gbà wà rọ̀ wá látọ̀dọ̀ àbí sallallahu alaihi wa sallam síbi náà wá tó onímọ̀ lẹ́yìn ìsàlẹ̀ nísàlẹ̀ pátápátá lọ́wọ́ rẹ̀ wà ọlọ́run ní òkè láéláé tòlúkọ́ lóbi sọ nínú àdìsí oní ẹ̀ẹ́dì ìsàlẹ̀ àtà mẹ́ta ni ọlọ́ọ̀ mẹ́ta ni ọlọ́ọ̀ pín sí tẹ̀yẹ́ bí wọ́n fi nàìjíríà àwọn ọmọ onílọ́wọ́ tó ga jù tọ́lọ́kùn ò lè ga tó láéláé. wọ́n yẹ́ bí náà sí ọwọ́ ẹni ọwọ́ afúnni ọ̀lẹ́tì tẹ̀lé ìhà òun lọ tẹ̀lé ti Allah níbi gíga ọwọ́ afúnni òun ti Allah níbi gíga wọ́n yẹ́ bí sàfílì wọ́n yẹ́ bí sàfílì sọ́fìlà ṣùgbọ́n lọ abọ́rọ́ abèrè abọ́rọ́jẹ́ abèrè abọ́rọ́jẹ́ ìsàlẹ̀ nísàlẹ̀ lọ́wọ́ tí wọ́n máa gbé. anábì ni sàtìlì fọ́bùlà wọ́n lè tẹ́ àjẹs ànásẹ̀k àbí wọ́n lè tẹ́ àjẹs ànásẹ̀k anábì ni bàbá lé nínú owó rẹ̀ máa fẹ́ni tí máa ń bùkátà má kàgàrà níbi àti tẹ̀ra rẹ̀ láǹfààní má kagara níbi àti wá dáadáa fórí ara rẹ̀ òròjọ àti mẹ́lẹ́ <coughs> kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ kì í jẹ́ kéèyàn tọ́ra ẹni yẹpẹrẹ pátápátá gbáà ẹni máa sọ yẹn ti láwùjọ mẹ́yàn kì í jẹ́ kéèyàn gbórí <coughs> èèyàn ní sínú ẹni tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ti rántí irú rẹ̀ wọ́n á máa kó fìdí gbolẹ̀ wọ́n á máa pé ọ̀lẹ́ burúkú ni ọ́ àrísẹ́mẹ́sẹ́ bá bọ̀ ọ̀lẹ́ ẹni tó sì ṣiṣẹ́ ọ̀jàlè torí ẹ̀ mẹ́rẹ́ ibi òṣìṣẹ́ dé wọn ti tó bá wọn òròjú ibi tó bá tiẹ̀ jẹ́ dé wọn ti tó bá wọn èèyàn máa yarí máa ti bá tèèyàn jẹ́ tó bá ti yarí máa lọ́wọ́ onóòní ní ṣíṣe kò ní láìsí ọ̀padà tiwọn náà lẹ́nu lọ́ba fi rọ́nà lọ. àwọn bá fi rẹ̀ lẹ́lẹ̀ fún tẹ́tẹ́rẹ́ yọ wọ débi tí ọ̀dà o lórí kó n ba tiẹ̀ jẹ́ débi tí ọ̀dà. ìmẹ́lẹ̀ yọ ìdásọ́sọ́ lọ yọ torí bá méjì kọ́ torí pé mùsùlùmí ni wọ́n ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa ó fi yé wa nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbẹ́ mọ́mìnì tó ní agbára mọ́mìnì tó dá sánsán ọlọ́run fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì onímẹ̀lẹ́ olóró jùlọ ọ̀lẹ́ anabi sallallahu alayhi wa sallam kí al-mu'min al-qawi khayrun wa ahabbu ila allahi min al-mu'min ad-da'if wa fi kullin khayr mọ́mìnì tó ní agbára olóore ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì tó lẹ́ lọ bó tilẹ̀ jẹ́ pé o ń bẹ́ẹ̀ àwọn méjèèjì.

òòrí sẹ́sẹ́ ju sẹ́ méjì lọ. ṣùgbọ́n ẹni tí ó gbèsè wa bọ̀ lọ́la ìwọ ọmọ pé ń wọ̀ ọ́lẹ̀. nígbà tí kọjá lọ orí pé panel bita kan bẹ́ẹ̀ o sì ṣiṣẹ́ tó ń ṣe lọ o ti ẹ̀ ṣiṣẹ́ lọ àmọ́ tó ń di ẹ̀rọ rẹ tó o máa fi jó nǹkan. owó kọjá lọ nǹkan kan ò sọ mọ́tò rẹ̀ nísì lẹ́yìn tó mẹ́ta nǹkan kan mọ́tò rẹ̀ wá á ah, ibi kan wà tí mo ti máa rí panel vita o àfà yóò sì wá bọ́ọ̀nù ọjọ́ kò sí iṣẹ́ rẹ̀ òfófó burúkú ìṣòro wájú pọ̀ mọ́tì pàkọ́ ta wọlé ta jáde gbogbo ẹ̀ náà ló mà abẹnugbọ́ pọ́lọ́ olófófó kí ló gbé wọlé kí ló jáde nítorí ọ̀fẹ́ jáde kò gbé wọlé Nàìjíríà ìdí ṣé gbogbo ẹjọ́ òfò ẹjọ́ ọ̀ranù ẹjọ́ àdánù ọ̀rọ̀ ń di iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ náà ni. sọ́ọ̀rọ̀ ní sàgbéjẹ́ mọ́ra rẹ lọ́wọ́ àbójúgbà sàgbéjẹ́ bá sùn rẹ̀ mọ́ lọ́wọ́. a'udhu billahi minash shaitani rajim. àwọn aburú pọ̀ nínú àmẹ́lẹ́ eléyìí tẹ́rí tí yẹn bá mọ̀ ń pa rẹ̀ ó yẹ kéèyàn ó ti torí rẹ̀ kọ́ sá fún. alákọ̀ọ́ wọ́n ní máa pa ìyànjú mọ̀yàn lá yọ pa yọ pa pátápátá tí ìyànjú kù mọ́ lára ntí máa ń sèyàn tí yàn máa fi dání gíga yóò kù mọ́ la ẹni tí mẹlẹ bá ti ń dà láàmú àwọn èèyàn ni pé kò lè ga láéláé àwọn ẹni tó ga ọ̀sà déédéé ga ọ apẹpẹ ìyànjú ìní máa dé káwọn èèyàn ga tí mẹlẹ bá ti wà ìfàsẹ́yìn àìtẹ́gbẹ́ àìga oríire òní kọ́ọ̀kì látàrí orojú àìmọye wọn ni kọ́ wọ́n lábújá wọ́n ti bá a rí sẹ́ ó ní eh, Abuja eh, Abuja ti na ah, ah, ah, ó ní wọ́n lọ máa kọ́ pé wọ́n rí sẹ́ wọ́n rí sẹ́ àwọn ti bá wọn kan. orojú ni sòyọ́ wa pa gbogbo ìyànjú lára rẹ̀ nítẹ́nìkan wá tí ò rí wọ́n bá wa kó tiẹ̀ yọjú funfun lẹni wọ́n fẹ́ gbà sísẹ́ ni dúdú ni àti ẹ̀fẹ́ rí ó lè wọ́n lọ. a'udhu billahi minash shaitani rajim. bákan náà ọ̀rọ̀ tí èèyàn kụ ní bímọ tó lọ́mọ pípọ́ ọmọ sí wàhálà kan sùn pé ni ń bá kọ́ pé ọmọ wà gbọ́dọ̀ wà bọ̀ ojú kọ́lẹ̀ bí yọ pàkú yọmọ òkú ká mú ká fi sẹ́nu ká mú ká tún fi sẹ́nu wàhálà ni wàhálà ni pé ò sí àárọ̀ kí wọ́n fi lè máa rọ̀ yàn wọ́n máa àgbàlagbà aláìsí aláàárẹ̀ ọlọ́dàkù sàánú ẹ̀rọ tí ò lè sí ayé kó mọ̀ mọ́ wọ́nà àtijáde yọ máa dọ́gbọ́n sí yọ máa wọ́nà ọgbọ́n àrékèrèké tí ó fi jẹ́wọ́ olówó náà ni àtọ́wọ́ àti ṣiṣẹ́ wọ́n nídìí owó náà tọ́wọ́ àti ṣiṣẹ́ wọ́n fẹ́ gbọ́ bùkátà sọ wọ́n máa wọ àwọn ọgbọ́n kan tó máa dá wọ́n máa ṣe inna Allah rahim ó lè sọ pé à ń gbà tí wọ́n bá 20,000 yẹn sẹ́ni wọ́n kó twenty thousand fún yẹn ọlọ́wọ́ èèyàn rírà ní seventeen five ni ti rẹ̀ yìí. lábẹ́ tí máa fi ọ yẹ kí èèyàn ẹ yẹ kí ẹ lè sọ pé kí èèyàn dà á kù àwọn ò lè sọ náà kọ́ wọ́n náà. kọ́ wọ́n ní ìròjú tẹ́ rí yẹn ìyí máa ṣe àfihàn ni nípa béèyàn ti ṣe jọ̀lẹ̀ àti bó ṣe jìnnà sí Allah torí kí Allah Rabbul Alamin ó ní kẹ́ ẹ ṣiṣẹ́ wa qul i'malu sọ fún wọn eré anabi Muhammad sallallahu alayhi wa sallam kí alùpùpù wọn máa ṣiṣẹ́ rẹ̀ ẹ tó lọ́wọ́ bá sọ lọ́jọ́ jùmọ̀ yìí ó ní fẹ́ẹ́ lọ́jọ́ kó bìyẹn ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti parí solatul juma fẹ́ẹ́ fi ọ̀bẹ ẹ gbọ́dọ̀ jókòó kanú mọ́ṣáláṣí o ọlọ́ni ẹ̀fọ́ká wọ́n gbọ́dọ̀ mi fọ́bìrì náà oníkàlùkọ́ máa lọ wá nínú àjùlọ lọ ẹ lọ́ máa wá zikì ẹ̀kúrò náà ọ̀kẹ́ kí yọ ẹ ti máa tẹ̀rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun kẹ́lẹ́ bá àtàṣe yege ọlọ́run bá ń fẹ́ kẹ́ mójútó sẹ́yìn lásìkò jọ́sìn bá ti tó lọ sí náà padà sẹ́nu sẹ́yìn ẹni tí ọba ti wá tọ́ba jẹ́ kóró ju máa ń dàyàn láàmú ó túmọ̀ sí pọ́nítàn ó jìnnà sọlọ tọ́lọ́ náà ẹlẹ́dàá wọ̀ fẹ́ kó jókòó kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ló ní ẹ má jalè ọlọ́run ló ní ẹ má ṣe jàǹbá ọlọ́run ló ní ẹ má ṣàmúlùmọ́là gbogbo tó ní mú ọwọ́ àwọn àwọn àbàjẹ́ náà lọ́lọ́run tó ti là kalẹ̀ fún ọ ó ní kó o ṣiṣẹ́ sókè alóde ò ní ṣiṣẹ́ àwọn àmọ́ sọ̀rọ̀ ju wọn máa wá sọ pé àwọn èèyàn láàánú bóyá ti dá láàánú wọn ni kò wá ti ṣe olóòṣè olùkọ́ bá mọ̀ pé ó fún ọ ni ó kò fún àwọn kó bá wọn náà ni àbíṣe làwọn náà àbíṣe kọ́ làwọn náà ṣe. bákan náà wọn ni tí òṣìṣẹ́ bá ti pọ̀ láwùjọ tí wọn mẹ́lẹ́ ti pọ̀ nínú àmì lórí pé àlùmọ̀ yẹn àwọn aráàlú yẹn ọ̀rẹ́ yìí pátápátá gbà ni wọn wọn èsì ẹni tó lajú rárá ìdílé tó fi jẹ́ pé àwọn ẹni tí ń sẹ ẹlẹ́dẹ̀ ìsísẹ́ ọ̀hún gbogbo ọmọ dára gbọ́dọ̀ jà wọn lógun. wọ́n bá wí eléyìí ọba wí eléyìí ní dákẹ́ tí àwọn ò ní dákẹ́ ẹ̀rí pé nínú àwọn mẹ́wàá ó lè jẹ́ pé àwọn mẹ́ta lé kù. à ń dín aburúkú láwùjọ nù à ń dín aburúkú láwùjọ nù. torí pé ọmọ tí ń sè mẹ́lẹ́ tí ń sọ̀rọ̀ jù àwọn ẹni máa padà ọjà lè àwọn ẹni máa kọ́ lélẹ̀ ìmọ̀ àwọn ilé ń ta ọjà tó ti tí ò pé tòbó ti ni. tó òun tí òun lọ́wọ́ máa bá ká sọ́mọ́ ti fifty naira sí lọ́wọ́ ó lè pariwo tọ́jà ikú five hundred naira kò ní àná tó bá dà ẹ̀sìn lánàá síìtù fifty naira ló ti gbà. tó bá yẹ pé iṣẹ́ rẹ̀ ní bá ń ṣe kí lọ́ọ́ fẹ́ máa pariwo sígbà tí èsì púlù rẹ̀ dàrú òṣìṣẹ́ rẹ̀ ọgbowó rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà yàtọ̀ sẹ́ni tí ń retí owó àwò bẹ́ẹ̀ náà ni wọ́n ní tẹ́bá ti rí tí òròjú ń dẹni kan láàbù tí ìmẹ́lẹ́ ń bẹ lára rẹ̀ àmì ni lórí pé ìyànjú ti ṣubú dànù lára rẹ̀ ìyànjú tó lọ́n dá sọ́mọ èèyàn láwọn ti ṣubú dànù kúrò lára tiẹ̀ kọ́ lọ́mọ fi ṣàdánwò fún wa wọ́n ní gbogbo ẹni tí nínú aburú ẹlẹ́kẹfà ó náà ní kí gbogbo ẹni tí òròjú bá ń dà láàmú tí ìmẹ́lẹ́ bá ń dà láàmú ẹni yẹpẹrẹ ní ọmọ láwùjọ èèyàn láéláé ẹni yẹpẹrẹ ò lè níláárí ò lè jẹ́ni tó sọ̀rọ̀ rẹ̀ dáadáa. ìyàwó máa bọ́ mi nígbà máa ń gbẹ̀gà rẹ̀ à ṣé ẹ̀yìn lélẹ̀. torí àwọn ṣe jẹ́ fẹ́ni tí ń gbìyànjú tó sì jẹ́ pé fẹ́ aráàlú ní ṣe ifi ṣe yẹ yóò sí lẹ́nu ẹnikẹ́ni wa. bí ẹni tí wọ́n pé wọ́n ti pè bàtà ní túnṣe kí ló burú nù bàtà tuntun ṣe tí bàtà aráyé bá bàjẹ́ tí ò kò sí iṣẹ́ kan tó ṣe fojú di tí ọba ti jẹ́ sẹ́tọ̀ lọ́nṣẹ́ ní haram yé sì so lè níjà yé sọ ti ń ta àbógógóró yé sì gbẹ́jẹ́ pé nàìjà bẹ̀ náírà bẹ̀ gbogbo àárẹ̀ yẹn kẹsẹ̀ mi ṣe kí lọ́fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ sí. torí ẹ ọlọ́fẹ́ ẹlẹ́dàá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìtọ́ rẹ̀ wájú àtàwọn òròyìn rẹ̀ tó ga jù kọ́ bóníkálukú àfi àlùbárà sí sẹ́ǹsì rẹ̀. eléyìí ti da nínú iṣẹ́ wa ọlọ́run dákun má bàjẹ́ ọ̀nà alálùbáríkà la wa agbéga ìdàgbàsókè ọlọ́run kò sì fún ní wa lẹnu iṣẹ́ rẹ̀ orojú ìmẹ́lẹ́sí má bàtọ tọ́mọ èèyàn jẹ́ ọlọ́run dákun má fi sàdáwò fún wa bá wa bá wa bá wá ní àti ní gbangba káwá ti pé nínú tí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 إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم منك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والمشركين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأن تنصرنا على من عادانا برحمتك يا قوي برحمتك يا عزيز يا من هو على كل شيء قدير يا فعال لما يريد وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمهم الله